أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار هذا قسم الله أترى الصلاة النبي محمد gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àwọn ará ilé rẹ̀ gbogbo ẹni tí ó ń sọ ìlànà lẹ́bi tó fi di ọjọ́ kéde àkẹyàmà abẹ́rẹ́ wa kó fi ìfẹ́ sí akọ̀rọ̀ yìí kó fi kárí wa. تفسير القرآن إليه تفسير نصرة آل عمران في abẹ̀rẹ̀ àyà ọgọ́rùn kan àti ogún àti ẹyọ̀kan one twenty one ní àná àwọn bí ọlọ́run bá ṣe kádàrá wípé atẹ́gùn òjò ó bẹ̀rẹ̀ tàtọ̀rọ̀ na bẹ́ẹ̀ náà ìbẹ̀ náà ni a kò ti bẹ̀rẹ̀ ní náà أعوذ بالله من الشيطان الرجيم وإذ قضيت من أهلك تدبر المؤمنين مقاعد للقتال يَشْكُرُونَ تطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم نعم آياتي afẹ́bẹ̀rẹ̀ tọ̀fúrò níbẹ̀ ní ìyẹn gẹ́gẹ́ bí a ti mọ̀ ń ṣàlàyé pé gbogbo abẹ́ ṣe tafsir Qur'an kìí ṣe nǹkan tí èèyàn máa ń ṣe pẹ̀lú ìfẹ́ ẹnu. àwọn àáfàá wọ́n ti kọjá wọ́n ti ṣe àwọn iṣẹ́ tó pọ̀ tó ní agbára lórí ọ̀rọ̀ tafsir Qur'an. èyí tí ó wá jẹ́ tafsir tí ó jẹ́ tẹ̀síìrì ìmà tẹ̀síìrì ẹ̀sìn òun náà ní èyí tí èèyàn bá ń tú àyà Qur'an tí èèyàn ń tú pẹ̀lú ìbámu pẹ̀lú àyà Qur'an ẹni pé èèyàn fi àyà Qur'an kan tú àyà Qur'an àbí èèyàn ń tú àyà Qur'an pẹ̀lú hadith Nabi sallallahu alaihi wasallam. هذه رواية القرآن ويقول أقوال الصحابة تفسير القرآن بالقرآن تفسير القرآن بالحديث وتفسير القرآن بآثار السلف أو بأقوال الصحابة إليني أمر نفسي أنت تفسير القرآن نادر لي ما طعم ni òfin ní sọnù. tẹ̀sílẹ̀ wa pọ̀ rẹpẹtẹ táwọn àbá ṣe bẹ́ẹ̀ náà ni àwọn ètò ṣe pé àwọn tí wọ́n jẹ́ onífẹ́ ẹnu náà ṣe tó pọ̀ rẹpẹtẹ àmọ́ ètò súnmọ́ nínú pé yẹn fẹ́ lo tafsir tí ó jẹ́ tafsir ti. èyí tó bá ẹsẹ̀ ọlọ́run ọba wọn. Ìgbọ́n ọ̀gbọ́n máa ń pè ní ẹ̀sọ̀ sí ìrìbí màtúrò. Ìgbọ́n náà tẹ̀sí ìrìbí màtúrò náà làwọn èyí tí mo kà lẹ́ẹ̀kan yẹn wà. Tẹ̀sí ìrìbí Kùrán, القرآن بالقرآن، القرآن بالحديث، القرآن بأقوال الصحابة. تفسير المعصوم هو أقوى تفسير نور، تشوفون الناس اللي أقوى تفسير تقول جاري من الإسلام. oní tafsir Tabari tafsir Imam Tabari tọ̀wọ́n afárá wọn ń ṣàlàyé pé tafsir Ibn Kathir ó dà gẹ́gẹ́ bí tẹ̀síìr bí sọ́mùrì náà ló rí fún tafsir Tabari tó náà ni ìṣẹ̀fà tafsir Tabari Ibn Kathir ó sún yàrá láti mọ nǹkan tí ànábìbà sọ nǹkan tí àwọn sọ̀hálà bá sọ nípa àyà tí yẹn bá fi ń kà. ọ̀kan nínú àwọn afáwọn ní ulumul Qur'an ìgbà tó wòye abúlé ìtìkọ́rọ́ àwọn tètèbọ̀ ààrẹ ó ka Qur'an látòkè kalẹ̀ láì má yé gbà. wọ́n ní ala innama al-Qur'anu thamaniya awjuh أتيت بها في بيت شعر بلا ملل حلال حرام محكم متشابه بشير نظير عصة قصة مثل من نعم، تسعة أني قرآن بطون كقرآن لا تبقي وفي تسعة أوجه قرآن منصور ni ọ̀nà orí sí ọ̀kan nínú ọ̀nà mẹ́tẹ̀ẹ̀sán yẹn lẹ́mọ̀ rí àwọn sọ́ọ̀tù kìkì kò náà lọ́nà nítorí halalun haramu yóò sọ fún yín pé kíní báyìí halali ni haram yóò sọ fún yín pé kíní báyìí èèwọ̀ ni ẹ má ti di ẹ̀. muhkamu yóò gbé àyà Kùránì wa tó ṣe pé ẹ̀yin náà gbọ́ ẹ̀rí rẹ̀ yẹn ẹ gbọ́ ìdájọ́ rẹ̀ yóò kílẹ̀ sí lẹ́sẹ̀kẹsẹ̀ bí lákòójú ẹ̀kọ́ lọ́wọ́ ní akéwìmọ̀ sọ̀rọ̀ ẹ̀nà kírun ويوم قيام إن صلاة كانت على المؤمنات فرما موقوتا كتب عليكم الصيام محكم متشابه أو إذا جاء القرآن مثل رانكا ọmọ rí pé a ah, kì í ṣe fẹ́ dàbẹ̀ tó kò fẹ́ kílẹ̀ dáadáa àti kò rí àwọn afá tó ń bọ̀ ṣàlàyé rẹ̀. بشير قرآن على كوني نودون كما ما يقول على الجنة للصحيح نظير قرآن على كلافويا فيه أجنسي مكيل كما هاري يعلمه عزة أكو رواتي أن القرآن كما رواتي لي قصة بكنا أكو لقصة إتان ọmọlẹ́lẹ́kẹjọ afáyẹn wá ní mẹ́sẹ̀lẹ̀ ẹ̀sùn orí àpèjúwe tó ibi tí akẹ́kọ̀ọ́ ní yìí ó ní í ṣe pẹ̀lú ibi tí afáyẹn dákọ̀ lẹ́lẹ́kẹjọ nínú kíńsọ̀ ìtàn tó ṣẹlẹ̀ kódà ìsàn yẹn kì í ṣe pé àwọn ànábì ọlọ́mọba kan tó ti ṣáwájú ló ṣẹlẹ̀ sí ní tó ṣẹlẹ̀ sí ànábì sọ̀rọ̀ mọ́ ọ̀rẹ́ اللهم أني أعوذ بالله من الشيطان الرجيم وإذ غضوت من أهلك تذوق المؤمنين مقاعد للقتال والله سميع عليم اللهم أني وإذ غضوت قالتوا النبي توجد النبي صلى الله عليه وسلم أعطانا إن شاء الله يقول بوم كثيرا في إنجاز شواجه lànàbí fi já sáájú tó pé èèyàn lè wọ kíní kankan yìí wípé ah ànábì ò bu aṣáájú níbí àbí ah ìṣètò aṣáájú ò ṣe níbi ìwà yìí ìfẹ́ nìyí tó ó lójú ọmọ èèyàn kan tí ó jẹ aṣáájú táwọn èèyàn wà ní abẹ́ criticize rẹ̀ tí wọ́n rẹ̀ lérí pé ìwà yìí kì í ṣe wà aṣáájú lára rẹ̀ ẹni tí kìíní bá pọ̀ lára rẹ̀ òun ọmọ ní ọkàn wà ní koríko sí ní aṣáájú kò sí wọn aṣáájú lára rẹ̀ ẹni tí nǹkan yẹn bá kéré ní tí yẹn fi já aṣáájú òun tó bá kéré lára rẹ̀ àwọn èèyàn ò ní sábà rí i kí pé kò ní kò sọ́ni ènìyàn tí ò ní ní nǹkan tó ń jẹ́ àléébù tó fi ní àgọ́ ìyẹn ilé lára aṣáájú àmọ́ tí ò bá pọ̀ àmọ́ tí a mẹ́rin sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ òṣèlú kò sí ọ̀nà kan tí ẹ fi lè wo pé àwà ah, yìí tí wà ṣáájú níbi ìsọ̀rọ̀ ni níbi ìwà ni níbi ìṣètò ni kódà ìdìde sí ọ̀rọ̀ ẹ máa wọ pé tí wọ́n fàyọ ń bí yìí ọlọ́run bá sọ pé ànábì sallallahu alaihi wasallam ànábì jídìde min ahlik okú lọ́dọ̀ àwọn ará ilé rẹ̀ al-Imam Bagawi. àwọn gbé ọ̀rọ̀ yẹn wá pé áhàlù tí ọlọ́run bá tún bí pé ó mú ní àìṣà rọ́jò yọ wọ́n wà ní òun là nábì jíde kú lọ́dọ̀ rẹ̀ bàtà nábì jíde ọkùnrin sí Uhud tubawwi'u lil na maqa'ida lil-qitāl ànábì lọ lè ní ṣètò pé ibi táyà ó dùn lélẹ̀ ní ojú ogun kí àwọn ẹni tó yá bá ajagun yìí ti ń bọ̀ wá torí pé ogun bá in tí àwọn kìfìrí kàn níbẹ̀ wọ́n jẹ́ ìbànújẹ́ ńlá fún wọn ní kí wọ́n rò òun ni wọ́n rí níbi ogun bàtì wọ́n á wò pé àwọn náà ń dìde àwọn náà ti wá lọ lè palẹ̀ mọ́ wípé àwọn tó ń bọ̀ wáyé dé ni láti wá apáta àwọn mùsùlùmí tó ànábì ti gbọ́ ànábì lọ́yà ẹgbẹ́ tìrì ànábì lọ́ọ́ lè ń ṣètò ó ń tu àwọn èèyàn kí mo fẹ́ yọ jáde níbi ọ̀rọ̀ yìí ni pé anabi sallallahu alayhi wa sallam òun náà ni aṣáájú ìlú òun náà tún ni aṣáájú ogun sọ̀rọ̀ ẹ̀ lè rí ẹnìkan tó jẹ́ president pé kó òun ní jẹ́ president òun náà yóò tún máa jẹ́ chief of armed staff <laughs> òun náà yóò tún máa jẹ́ kó òun náà ní ń darí àwọn ogun náà anabi sallallahu alayhi òun náà tó la darí òun náà ni yóò àríjì wọn àríjì oníkálukú òun náà ni imam nínú mọ́ṣáláṣí òun náà ni nípa ọ̀rọ̀ ìdájọ́ ní kóòtù chief judge òun náà ni subhanallah gbogbo tí ń jẹ́ aṣáájú ọmọ ọba bíi pẹ́sà rà mẹ́tọ̀ ọmọ ọ̀rọ̀ fẹ́lẹ̀ tí wàá rẹ̀ lẹ́wọ̀n ní ìsìn bí nàìjíríà ti wà wọ́n split gbogbo kìnìún òní bí gbogbo kọ́ńtù kọ̀ọ̀kan ti rí nù wọ́n pín ní pé wọ́n ni tó kọ́ra ẹ̀lú mi tó wá ní èmi ni president èmi náà tó ní minister of petrol ẹ̀rọ yẹn ò lè rí i ṣe wẹ́nìkan tí ó wà níbẹ̀ lọ́tọ̀ ni tó torí lódodo ti ní kò ṣeé ṣe àmọ́tà nẹ́bí sallallahu alaihi wasallam wallahi gbogbo ẹ̀ ànẹ́bí ń jẹ́ aṣíwájú níbẹ̀ olóṣè ń jẹ́ adarí rẹ̀ lẹ́yìn fúnra pé náà ni àwọn ìbò kan kọ ìwé ìgbà tó rà pé nǹkan pé àwọn hundred hundred degree hundred tó anabi àwọn èèyàn ńláńlá anabi sallallahu alaihi wasallam ló lè ṣe nọ́mbà wán ó ní muhammad kò í ṣe mùsùlùmí o tó láwọn èyí wọn ń lòdòdò wọn ò ṣe research wọn ò sì ní sàbòsí research wọn dábàá ṣe tó àwọn èèyàn ń ṣe research lọ́dọ̀ àwọn yìí àwọn aláwọ̀ dúdú àmọ́ aláwọ̀ dúdú ó ṣe ló ṣe jàmbá nígbà tó bá gbé research rẹ̀ jáde ọ̀tọ̀ ní tí ó lè ọ̀tọ̀ ní tí ó gbé jáde tó the great hundred platform anabi ni number one gbogbo tó náà wà ń sọ wàláì gbogbo àwọn aspect yìí ń wò ikú wọn ò rí ẹnìkan tó kọ̀ǹtò ayé tó ṣe ìjọba tó torí sànẹ́bí sallallahu alaihi wasallam tó anẹ́bí sallallahu ó jí lọ síbi tí ń jẹ́ Uhud ọ̀wọ́n ni tó bẹ́ẹ̀ wí al-mu'minin ọ̀nwá fáwọn mùmìnì lil qital ọ̀nà tí wọ́n dúró tó dúró ní ogun jà wọ́n lọ lè dúró bíi orí òkè ní kí wọ́n dúró orí òkè ní kẹlẹ̀ wọ́n dúró ẹ̀yìn ẹ̀yẹ ẹ̀tọ́ báyìí ẹ̀wà ní sáfù. náà ni mẹ́rin bára wí ni pé ghana rasulullah sallallahu alayhi wa sallam al-mujahid ni manzili aisha ó ní mujahid ló mú ọ̀rọ̀ ìwà pé anabi sáfù náà pé mujahid ọmọ kí o dání ọmọ kí o ìlú àgbà ibùn àgbáàsì yẹn ó ní anábì lọ lè wá ó jí lọ láti lè àìṣà ló ti dìde ìyá ń ṣe aláàrẹ jìnnà yìí kó lànà bí oògùn kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ kò oògùn ẹsẹ̀ kò oògùn kankan ẹsẹ̀ lànà bí fi rìn lọ́rẹ̀ sọ ọwọ́ lọ sí Uhud fàjà ẹ̀lẹ́ yẹ sí fún àfàbà anábì wa bẹ̀rẹ̀ sí ní to àwọn sọ̀hábà rẹ̀ lil qitali kàmá yaqumul qatl ó ṣèkì wọn ní kọ́tò kọ́tò kọ́tò fèsì gẹ́gẹ́ bí ìdápẹ́ ní kọ́tòṣù ní ọkọ̀ ọkọ̀ ìdápẹ́ ní ọkọ̀ ọkọ̀ ní kíní ọkọ̀ ogun tí wọ́n ń ṣèkì wọn ní tí wọ́n ń gùn bí àwọn ọ̀pá báyìí àmọ́ òun yẹn sọ̀pá wọn wà ní kébí irin kan lẹ́nu tí wọ́n fi ń gòyàn so náà ni àlẹ́ oníbẹ̀sẹ̀ tírèkì fún kálukú ti tòkalẹ̀ wámúnú ẹni kọ́ lọ́nà ìjọba iná lọ́ àyọ̀ṣẹ́gbó ilẹ̀ ilẹ̀ yọ̀kan ìlú rẹ̀ sí tẹ̀lé ìlà ìfọ́fán ka ẹnà òun bùnìyànú mọ̀tún. olúwa ní ìmọ̀ láìkì àwọn tó ẹ̀kọ́ ń jagun tí wọ́n tó lọ́tò lórí ká fún wọn ṣé pé wọ́n tó gẹ́gẹ́ bí bùnìyànú mọ̀tún bí ilé tá a mọ ẹ̀ lè rí ilé kan tó bá mọ wọ́n wá tó blọ́ọ̀kì kalẹ̀ kẹwàá rí kí blọ́ọ̀kì kan wá yọ jáde mẹ́rin wọ́n wọ̀ra wọn tí wọ́n sì kéèkì ni tó anábì tó wọn bàtà anábì tó hmm. ó ti palẹ̀ mọ́ ni òun kí wọ́n ti wà trained wọ́n ti wà wọ́n ti ó ti tò wọ́n kalẹ̀ pé bẹ́ẹ̀ ṣe wà rí ẹdúró báyìí ẹ̀wà ń bì ẹ̀yìn ẹ̀wà ń bì ẹ̀yìn ẹ̀wà ń bì tó lọ́la àwọn afáàfin mọ́ sọ pé alḥarbu kódà so ogun ó ní di àwọn ète tó ní àwọn ìpalẹ̀mọ́ strategy oríṣiríṣi tó wà lẹ́yìn tó lọ́ àlùfẹ́lẹ̀ ó ti ṣe yẹn tán ọlọ́wọ́ ni wallahu sami'un alim olúwa wá ní ìyọ́rọ̀ ọba ìfẹ́ ń kẹ́ tó ń sọ nígbà yẹn ìyọ́rọ̀ ọba gbọ̀ sọ̀rọ̀bì bẹ̀rọ̀ alim olúwa ni mo mà kẹtẹ́ ń ṣe mo mà nígbà wọn tó idhamma ta'ifatani minkum an tafshala wallahu waliyuhuma wa ala Allahi falyatawakkalil mu'minun. إذ أما الطائفة منكم أن تفشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون nam ọlọ́run ní ìsinmi ọlọ́run wa gbọ́ tí mo sì mọ̀ òun náà ní kí níbi ogun ó ṣèdùn yẹn إذا هم الطائفتان منكم àwọn ìjọ méjì kan bẹ nínú ẹ̀yin mùsùlùmí tó ṣe pé ẹ̀rù ń bà wọ́n a ń tàbṣàlà wípé hì tàà ní lílò ìráyà níbi ogun yìí ẹni pé tó wá sínú ẹ̀mí wọn jẹ́ ní pé á apá àwọn ènìyàn kàwàá wọ́n pé pé bí wọ́n ṣe tó bọ́ ti pọ̀ yìí bọ́ ṣe yèé bá ṣe ń gbọ́rọ̀ yìí tó wọ́n ti ń fún wọn ní ìròyìn wípé àwọn kìfèrí ti ya dé wọ́n jabọ̀ ní o wọ́n pọ̀ o ànábi sọ̀lọ́ ọ̀rẹ́ sẹ́lẹ̀ ànábi ọ̀bẹ̀rù ànábi fi ọkàn wọn fẹ́jà wọn sọ̀hábà rẹ̀ ànábi fi ọkàn wọn balẹ̀ kí ẹ fọkàn sọ́dọ̀ wọn ọba. inú àwọn ọmọ jẹ́ àwọn ẹ̀rọ tí wọ́n gbajúmọ̀ nínú àwọn tí wọ́n tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam tó wọ́n bẹ̀rù àwọn afáàní àwọn Banu Haritha àti àwọn Banu Salama àwọn méje kọ ìfàtà nìkan ọba ń sọ nílẹ̀ àwọn Banu Salama àti àwọn Banu Haritha ìmọ̀ mi fi kẹsí wọ́n gbé ọ̀rọ̀ yẹn jáde wọ́n ní Sufyan ọgbọ́lá ó ní Umar òun gbọ́ látọ̀lọ́ Jabir ibn Abdullah ó ní fínà nazalat idh hammat ta'ifatani minkum an tafshala ó ní àwọn agẹgẹ ni ọlọ́run bá ń sọ̀rọ̀ wa níjọ́ yẹn inú àyà yìí Jabir ní àwa náà ni ọ̀lọ́wà lọ́wọ́ bá ń sọ tó pé káwọn ìjẹ́rù ń pé ṣé àní wájú tó tẹ̀lé báyìí قال جابر نان طائفتان اربعون شريتي ايش من تو يا قران شن بدا كون وا كان هو ني طائفتان Ọlọ́run bò gbọ́n jáde ó gbọ́n nẹ́kra ni إذا همت طائفتان àwọn ìran méjì kan ń bẹ wọ́n sì ń banújẹ́ wọ́n ń bẹ̀rù wọ́n ń dèrò rẹ̀ wọ́n ń rẹ̀ kan pé ẹni pé ọkàn wọn ọ̀bá rẹ̀ á ń tọ̀ṣàlà kété wọn ò ní mú ìníwá báyìí ṣé wọn ò ní kiri wá báyìí tòbí ogún ti tẹ̀lé náà nìyẹn bọ́ọ̀lù ogún ṣe rí nu inú kéèyàn ń wí inú kí wọ́n ń wí nìyẹn inú kéèyàn pa kékeré inú kékeré ọ̀pá yẹn tọ́wọ́n wọ́n pé ah, báyìí yìí ṣe rí bá pọ̀ yìí ṣé wọn níbi tí wọ́n wọ́n àjẹwá ní yàrá yìí tó àwọn tọ́ ìfàtà nìyẹn jábìrì wọn ní náhùnú tọ́ ìfàtà ni bẹ̀nu Harisa wa bẹ̀nu Salama bí mọ́mí kẹsìrì ti gbé ọ̀rọ̀ yẹn jáde nù káwá ní ẹ̀rú ń bà níjọ́ yẹn tó wallahu waliyuhuma ọlọ́run ní èmi wá ní mò ń mójútó wọn lẹ́rù ṣe ń bà wọ́n kì í ṣe ẹ̀rọ ìṣe kìfèrí pẹ̀lú ọlọ́run kọ́lá kìí ṣe ẹ̀rọ ìṣe mùnáfìkì pẹ̀lú ẹ̀sìn ọlọ́run ọba torí rẹ̀ lómi ẹ̀rù tí ó máa bá nínú ẹ̀sìn ọlọ́run ẹ̀rù ìwà abú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ náà ni ẹ̀rù wà tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ṣe tí ẹ bá ń fẹ̀sìn ọlọ́run ọba tó bá tiẹ̀ ń bẹ̀rù kìí ṣe ẹ̀rù pé ẹ̀ àmọ́ ìtọ́lọ́run lè ọ̀rọ̀ ọlọ́run ò àmọ́ tọ́lọ́wọ́ bá lè ṣe àmọ́ kì í ṣe pé ẹ̀rù pé hmm, àánú òfin ló déédéé àánú ọ̀dá tẹ pé ọ̀rọ̀ máa ń dé tẹ̀jì mi tó ń kálukú ló sì mọnú ara rẹ̀ pé àlá ah, èmi náà ò dúró déédéé níbi àwọn ọ̀rọ̀ yìí tí wà ẹ̀ hàn ẹ̀ṣẹ̀ tí o pé ìwà rẹ̀ ni ọmọ bàálẹ̀ rù ìwà rẹ̀ ìwà rẹ̀ ọmọ dá lẹ́jọ́ tó jáde jáde bùn Abdullah ó ní àwa tí ń bà wá lẹ́rù ni pé wallahu waliyuhuma ọlọ́run ọba ní mufti wọn kọ́dà ẹ̀nì Sufyan bin Uyayna ó ní ntí ẹ̀yẹ̀nì wallahu waliyuhuma yìí àwọn méjèèjì bànú Harith àti bànú Salama yìí Sufyan bin Uyayna tó ní pé kàdá qala ghayru wahidin min as-salaf ìgbé innahum banu Harith wa banu Salama ó ní pẹ́kẹ́ nìkan fẹ́ tú àyà yìí nìsí kọ́ lọ lè tú kó lọ tó tọ́ ìfẹ̀tánì kọ́ wá tú ní tukutu kan pẹ̀lú ìfẹ́nufẹ́ aláìyànṣe tí ọ̀dà àyànṣe lọ. torí iná ń sọ pé èèyàn gbọ́dọ̀ tú Al-Qur'an pẹ̀lú ìfẹ́ inú ara rẹ̀ mọ́ tú Al-Qur'an pẹ̀lú ìfẹ́ inú ara rẹ̀ tó bá tiẹ̀ ní tó fẹ́ fi wé fi wé lọ́nà tọ̀ àmọ́ tí mẹ́nu Al-Qur'an yẹn tú nǹkan yẹn ti gbọ́dọ̀ jọ kì í ti kọ́ máa anabi sallallahu alaihi wasallam tí wọ́n mọ wá fi sọ̀rọ̀ àwọn bàbá tí ẹ wò ní ìsìn àwọn kékeré wọ́n ṣe kí ni wọ́n gbógun ti anabi sallallahu alaihi wasallam ọwọ́ àwọn mùsùlùmí ti ń bá àwọn bàbá yín jà ọwọ́ àwọn wá fi wọ́n wé kékeré pé bọ́dé ṣe pẹ̀lú anabi nù tí ìwọ ajá anabi ìwọ ajá anabi àwọn tún bí wọn ṣe kí ni wọn bàjẹ́ rẹ̀ tó ti pé àwọn àtàwọn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ lẹ́jọ́ ń jà lẹ́jọ́ ń fa nǹkan ó wà mọ́ lọ́sọ̀ pé bọ́ tí máa ń tẹ pẹ̀lú àwọn ọmọ ẹni bọ́yẹ̀ tẹ pẹ̀lú ọmọ ànẹ́bì náà nù tó máa nẹ́bì ni wọ́n ni owó tó máa nẹ́bì tó ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ò dá ní irú àwọn àfiwé ọ̀rọ̀ báwọn kò sí tí máa ń fà pé ìpìlẹ̀ ìmà nípa tafsir ọwọ́ tó sọ́síọ́nù gbọ́dọ̀ yé na ó ní wàkàdà ó ní wàkàdà qala ghayru salafi إنهم بنو حارث وبنو سلمة قال لي إني سلم أمك ترى وعلى الله فليتوكل المؤمنون أعطبا جمو مني إيه الله لا لا لا برالي أنت ما في جو البابول يوم لي الله توكل على الله الله اللي مسلم عيوبي أن يرالي لما أنت يوم nígbà tí èèyàn bá rí tí ó rọ̀yàn lọ́rùn àmọ́ tó máa ń kọ́ tàwákùlù tàwákùlù àtìgbà tí wàhálà bá ń ṣẹlẹ̀ ní tàwákùlù ní máa hàn kí ẹni yìí á ah, ọ̀fẹ̀lẹ̀ tí ọlọ́run ọba rẹ̀ kò tí ìbá ti fẹ̀lẹ̀ tí ọlọ́run ọba ọ̀mẹ́ni tawakkal ala Allah fa huwa hasbuhu ẹni tó bá gbára tọ́lọ́run ọlọ́run ọba ó tu ẹnìyẹn àbẹ́ni tí ò bá gbára lé ọlọ́run tí ó fẹ̀mí tí ọlọ́run ọba nígbà tí ìṣòro bá tẹ̀lẹ̀ ẹni yẹn yọkọ̀ ẹ̀fẹ̀ tí jálẹ̀ náà ni kò sẹ́ni kan tí ẹ lè fẹ̀gbẹ́ tí ẹ lè fẹ̀yìntì tí ò lè ṣubú àfọlọ́ tó náà ni inú tí àwọn afá tó náà máa ń pariwo ní gbogbo wa ike má jẹ́ kí nínú ẹnu rẹ gan ọ̀rọ̀ ẹnu rẹ má jẹ́ kí ìgbára lé ẹnìkan kó jáde ń bẹ̀ pé ọkàn mi balẹ̀ má ní kí ló dé lágbájá ń bẹ ah lágbájá ń bẹ wò lágbájá ń bẹ èyí tó wá burú lè pàtẹ́ ní pé lágbájá ti kú yọ kan wá balẹ̀ àwọn bàbá wa ẹni ọlọ́run ni wọ́n à ọkàn wá balẹ̀ pé àwọn bàbá yìí wọn ò ní sùn àwọn bàbá yìí wọn ò ní fi wá kalẹ̀ ọmọ lójú ni àwọn yìí ọmọ lẹ́sẹ̀ ni ọ̀ so ṣe rí gbogbo àwọn ìwà àtọ́dùn àkótì ẹ̀fọ́ Ìlọrin lérí ọmọ ìjẹun tẹ̀yìn o allah ìṣẹ́ bá ń sọ̀ bẹ́ẹ̀ ẹ̀tíra ẹ̀ lọ yọ tètè ẹ̀ lọ ògùn tètè ẹ̀ lọ lẹ́gọ́ tètè ìlú wọn tó kún bẹ́ẹ̀ ẹ̀ lọ sún kẹ́lọ́bẹ̀ àwọn tó ń jẹ́ ìlú àpá níbẹ̀ ẹ̀ ní rí ìlú tó tọ́bọ̀ tó bàjẹ́ tó bàjẹ́ pẹ̀lú ìmọ̀ fi bábá ṣe fáàrí tó tó Ìlọrin yìí ẹgbẹ́ pọ́ máa nẹ́bí ọlọ́run ni wọ́n ní lọ́rin àníkan sọ ní àtìrọ́bù làwọn ah mo lọ́mọ ọlọ́rí yóò ibo ni ibo ni ó a àṣìrọ́kù ẹ máa ń pèlè ike àwọn ọmọdé ọmọ ànẹ́bí sọlọ́lọ́ àtọ́lámù làwọn abà abà tún fi ẹbẹ̀rù ọlọ́run bàbá bàbá ẹbẹ̀rù ọlọ́run títí irọ́ ife ẹrú fi yá dọ́mọ anẹ́bí ọlọ́run ní ìsìn à ọwọ́ àdàbà yìí o wọn ò jọmọ anẹ́bí ọlọ́run láti ẹ o two thousand two one two thousand twenty one wọn ò jọmọ anẹ́bí ọlọ́run o àmọ́ two thousand twenty two yìí wọ́n ti fẹ́ di ọmọ anẹ́bí ọlọ́run báyìí àtúrọ́pù lọ pera ó sọ frankly ni tí báwọn ti wáyé yìí ẹ bá àtúrọ́pù làwọn ah ṣẹ́rí pé tí àbá mọ́ra wá lù yìí ṣẹ́rí pé ìtàdánwò kékeré ṣẹ́rí gbogbo anáà nìta ti ń dàgbà bọ̀ wá báyìí ẹ̀hẹ́ àgbàlagbà àwọn oṣooṣù kí ni wọ́n ti ń yọ tẹ̀ wọ́n ti ń yọ tẹ̀ irọ́ tẹ́bà wa irọ́ tẹ́bà wa fi rin lẹ̀ tẹ́bà ní kò sójú wa àwọn ní mo ti lọ ni pé kí ọmọ gbára lé ọmọ ẹ̀rẹ́ ènìyàn kankan ẹnìyàn ń bẹ láyé ni ẹnìyàn ń bẹ ní alkiyama ni kì í tún sọ mi yẹn nìkan o má gbára lé ẹ̀dá kankan yẹn kankan torí kò sí nítorí gbára lé àdúgbò náà wá dá ẹni tó bá dá lójú kéyìn ní gbára lé kankan ẹnìyẹn kò ní ní mọ́ńkà lé kankan ẹnìyẹn kò ní ní àṣokọ́ kankan ẹnìyẹn kò ní rí àrìmọ́lẹ̀ kankan tó ọlọ́run ọba náà ni ó fẹ̀mí rẹ̀ tẹ̀ tò yóò fẹ̀mí rẹ̀ tẹ̀ ọlọ́run ntọ́nà bá ní ẹmú ní sábàbí láti gbàrà lè yẹn kí mo sọ lẹ́ẹ̀kan mo ní ànábì sallallahu alaihi wasallam ó tu àwọn sọ̀hábà tán ẹ̀rí kò ní pé n táwọn fáwọn ń yọ jáde níbi àwọn irú àwọn nǹkan báyìí wọ́n ní pé akhsul akhbar la yunafi tawakkul ọlọ́run ọba ló lẹ́sìn rẹ̀ àwọn kìfìrí kìdí ọdún rábà nẹ́bí sọ̀lọ́ ọ̀rẹ́ sẹ́lẹ̀mù jà fànẹ́bí sọ̀lọ́ sẹ́lẹ̀mù ọ̀fọ́ lẹ́rán ipe ọlọ́wọ́ bá ló ṣe kí ni ńlọ lẹ́sùn rẹ̀ àwọn ọlọ́run ní sẹ́ kò kú ní máa wò mí anẹ́bí dìde ìyẹn nìkan kọ́ anẹ́bí tó lé palẹ̀mọ́kalẹ̀ ó palẹ̀mọ́kalẹ̀ ti ẹdú báyìí ẹlọ báyìí ẹṣẹ báyìí ẹmú nǹkan báyìí lọ́wọ́ láti gbogbo àpátẹ́ bá ń sọ lápá lọ́rin ẹ̀sọ̀ yìí tí ó kéèkéèkéè láìra ìrọ̀lá tẹ́mọ̀ ní wọ́n ẹ̀dàkùn tí àyà ọlọ́run náà ni lẹ́gbọ̀n ní kíkébe àwọn olóòtà ọmọ lánà ẹ́ kí elégún mọ lánà àbà tí kùránù náà ni ẹbí lánà wọ́n lọ́ọ̀yẹ̀ nìkan sọ́jọ́ kan bàbá yẹn sọ pé àwọn ọmọ lọ pẹ̀lú àwọn àfa kan yìí ní dápọ̀ àfa yẹn wọ́n láwọn ọmọ lọ́lẹ̀ ń bá àwọn eléégún jà ó ní àmọ́ káwọn tó pò nílé àpò fún àwọn ní ẹmu mu yóò ti mú nǹkan dúdú báyìí ọ̀dà káwọn ọ̀dà fẹ́nu ẹmu làwọn ò fi tọ́ ó ní táwọn bá débi táwọn ti lọ lè bẹ ilégún jà wọn ẹnu tó kàn kù ní pé táwọn bá ti rí ilégún káwọn kan fọwọ́ bu yẹ̀pẹ̀ báyìí káwọn kan dá sílá olégún wọn láì náà tòlá kò sí tí wọn ti jihadi nù wọn àmọ́ ni àwọn bàbá lọ rí ṣe jihadi púpọ̀ tí irú jihadi sànẹ́bí ṣe lélẹ́ yìí ààrí pa ànẹ́bí ẹ̀rí pé ànẹ́bí mọ̀ ní ànẹ́bí kan ọ̀nbù kiri kan kàn ní kan máa jó náà ni tó wọ́n jọ pàdé ìdá wọ́n jọ jagun ànẹ́bí tó wọn ìjà tó ní agbára kódà kan tó ń jagbóló ní àwọn amẹ́ríkà ní àwọn rọ́ṣíà ní àwọn kíníkà kò sí oníjà wọn tí ó wá jọ ìjà bí ànábi báwọn ànábi ṣe jàjà sí wọ̀nyí tó tó bá tò tán nǹkan kó àwọn àníkẹ́ni kan kọ́kọ́ jáde wá náà pé tala kété tala wá wọn àjọ bára zara wọn face to face tó wà bẹ̀rẹ̀ ìjà ìjà ìjà tó ẹni tó bá kọ́ para wọn báyá ó sọ wá sí pé kẹ́lò ju mẹ́ta ẹ̀yin mẹ́ta tó jáde ẹ̀mẹ́ tó tún di ó tún wọn tó bá kẹ́ ni ó wà di àdàrú ó wà di ìjàgbóró ní ìjàmbá ìdàpọ̀ ẹwà ọmọ kọ́ọ̀tù wọn tán para wọn ní ìsìn wọn mọ yọ para wọn káàkiri ni ní máa ń sọ fún ẹ pé tá a fẹ́ ẹ bá láyà àti ẹ lè para yín lòótọ́ ẹ lọ sí ẹ́pọ̀tù kẹ lọ fídí pàdé ara yín kẹ ní ìwẹ ẹyin ẹyẹ ẹ mọ̀ bọ̀ wáyà yín ẹyin pété ẹyin ewúrẹ́wọ́ pàǹkẹ́ ayé ẹ mọ̀ bọ̀ wá ọyá yẹ pàdé ara wá ẹ para yín nínú kan ó bá ẹ̀yìn àwọn pa irọ́ irọ́ lẹ̀ ń pa ẹ mo tọ́ra wọn lẹ́sẹ̀ káàkiri mo mọ awòye yẹn yẹn káàkiri wọn gbọ́dọ̀ lè ṣerú ni bó ti lọ ṣerú báyìí wọ́n ti wá ń ya máàpù rẹ̀ máàpù rẹ̀ wọlé yíyá sáfẹ́ bá jẹ́ akin ọ̀yẹ́kẹ́ mo ya máàpù ara yín. sẹ́kàn dayé rú ẹ̀kàn bayé jẹ́ ẹ̀kàn fitinà ara yín ṣètọ́ni kan ń lò yín ṣètọ́ni kan ń lò yín náà ni kò sí orin kan tẹ̀ ń ṣe. sọ ọlọ́run ọba aláwọ̀ الله علي ولقد نصركم الله ببدر وأنتم أضلة ولقد نصركم الله ببدر وأنتم أضلة فاتقوا الله لعلكم تشكرون نعم الله علي ولقد نصركم الله àwọn afá ní sábà wọ ayà yìí ọlọ́run bá sọ̀rọ̀ kọ́ṣùtù lórí ogun kọ́ṣùtù yìí ní àwọn ogun tí ó lágbára fún mùsùlùmí rẹ̀ torí àwọn kankan ṣẹlẹ̀ tó lágbára níbẹ̀ anábì fi àwọn èèyàn sí àyè kọ̀ọ̀kan bí mo ṣàlàyé lẹ́kọ̀ọ́ anábì fún kan sórí òkè kébí náà lẹ́dúró ẹgbẹ̀rún kó mẹ́rọ̀. Àlẹ́ ti sọ àwọn tí di ẹ̀yìn àpáta. Àlẹ́ ti sọ àwọn mi ti di ṣé àwọn àwọn àárín ọ̀nà tó máa ń bẹ láàrin àpáta méjì sí ẹ̀yìn ẹgbẹ́ òsibí. Tó ẹ ti mọ́ kó mẹ́rọ̀. Ìgbà tó yá àwọn kìfìrí gba ọ̀nà ilẹ̀ lẹ̀ wá. Mo ṣe gbọ́nà lẹ̀ wá àwọn mùsùlùmí wọn ká wọn mọ́ ó ti pé wọ́n ń ta wọ́n ní ọkọ̀ láti orí òkè àwọn ọmọkọ́ àwọn mùsùlùmí ń bẹ lórí òkè àti àwọn kèfèrí òun náà kìí ti gbogbo wọn ni wọ́n ni wọ́n wá tẹ́yẹ́yán tí wọ́n tẹ́ra wọn kù wọ́n wá ìsàlẹ̀ wọ́n bá ìsàlẹ̀ wálé àwọn mùsùlùmí wọn pé ó ti da fún yín fáà fáà ọkàn ọkàn ju fún wọn ni ṣé mà àwọn ọmọ fẹ́ràn sáré káwọn gbòkè wá bó ṣe ń gbóhùn náà ti ń fún wọn gbogbo wọn sì fún kalẹ̀ àtọ́kù kalẹ̀ àwọn mi hàn wọ́n ju nǹkan wọn lè kalẹ̀ wọn hàn lọ àwọn mùsùlùmí ò fẹ́ àhà ọjà báyìí. kí ló yẹ kí wọ́n ṣe wọ́n ti dùn láyé wọ́n sáré lè fún wọn sí àwọn ìdí èèyàn àwọn ìlú sàlẹ̀ lè ọlọ́wọ́n ọba ìdí èèyàn wọn wọ́n pé à àti fúnìṣì àwọn ìdílé báyìí tó kọ́dà àwọn nǹkan tí wọ́n kó gbogbo àwọn wéfọ̀n ìjọba nǹkan ìdáwọn yìí á sọ̀kalẹ̀ lọ lè kó àwọn sọ̀kalẹ̀ láyé yìí kan kì í ẹnu lè rẹ́pọ̀ wá ìdí mi ìṣẹ̀pá àwọn ti sọ̀kalẹ̀ kó níbi tí wọ́n wà àwọn yóò lọ́sọ̀ lè gbọ́n lẹ́yìn wá ni báwọn ti bẹ̀rẹ̀ sí ní àwọn mùsùlùmí ní ọ̀pá àwọn lọ́fà wọ́n wá pa mùsùlùmí tó lágbára ńjọ́ yìí kódà ńjọ́ yẹn àdébùsọ̀ lọ́wọ́ àdébùsọ̀ níjọ́ tó wọ́n gún dànẹ́bí ọ̀pá ńlá lórí eyín tó àbá ní ìntí ọlọ́run bá ń sọ fún ọ níbi ilé ni pé ìntánẹ́bí bá sọ fún ọmọ ẹ̀ lẹ́yìn yàn ní mùsùlùmí tó bá yapa rẹ̀ tí ò gbọ́ yóò tì wàhálà fún yóò tì wàhálà fún ẹ wọ àwọn sọ hábà sẹ́yìn sọ̀rọ̀ ọ̀rọ̀ ìfẹ́lẹ̀ ó là ń pariwo fún ara wa tí ń di bí àbẹ́jù ipe sí ọ̀nà tàbí lè mú àṣeyọrí láyé àti ní àlùkìyà náà ọlọ́ ìyàtí kí ọmọ tẹ̀lé tàbí ẹni tẹ̀lé ọ̀hún ẹni kí ọmọ tuntun náà ni. ẹ wò kọ́ ọmọ bò wò ó wípé á ojú ogun lẹ ti wà yìí o ẹ ko tójú ogun le ti ẹ o tó gbọ́rọ̀ to gbodo ẹ yapa rẹ̀. فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم. سيورين كيو ندوها يعني bí o bá yẹ tẹ̀lé lánàá nàbí sọ̀rọ̀ wọn rẹ̀ sẹ́yìn lára ọmọ tó o bá tẹ̀lé lánàá nàbí sọ̀rọ̀ sọ́nà ó rí kò ní o ní rí tí ó dùn ọ̀nù lérí ara rẹ̀ sọ wọn bò ní rí tí ó dùn ọ̀nù èyí ló ń ta nàbí kó rí tí ó fi ìbànújẹ́ tí ó ajẹ́ ìbànújẹ́ pé yéè tí mi kọ́ mo fún ara mi fa eléyìí ìní ìbànújẹ́ ò lè wá ìbànújẹ́ pé àpò àyíká túnlẹ̀ túnlẹ̀ wọn lò àpò báyà bí o túnlẹ̀ kó báyà ọ̀nà túnlẹ̀ kó báyà. túnmọ̀ ó ti kí ọ̀rọ̀ alámọ̀lẹ́ rẹ̀ ó tò ní ó ti kí fọkànbalẹ̀ bá wọn ni tòun tá à ń pera wa sílẹ̀ lẹ́yìn tá à ń pera wa sílẹ̀ kí gbogbo afẹ́ padà sọ́dọ̀ sallallahu alaihi wasallam ó kálukú ká jẹ́ ẹni tí ó mọ̀ tẹ̀lé lánàá rẹ̀ kí ìṣẹ̀mí ayé ṣẹ̀yàn ẹ̀yìn wọn ẹ̀yìn kó ní mọ́kànbalẹ̀. ẹ wo àwọn sọ̀rọ̀ àtẹ́lẹ̀ sọ̀rọ̀ mọ́ àtẹ́lẹ̀ ẹ wo adúlù wàhálà tí wọ́n ṣe ẹ wo fìtínà tí wọ́n ṣe níbi ogun ọ̀ṣọ́ ẹni pé wọn kàn wọ́n kàn rọra ya pa ìtànàbí ni kí alẹ́ ẹ dún níbí ẹ mọ̀ kó lẹ̀. púpọ̀ ńlá tó báyìí ni ó ti di wàhálà ńlá fún wa. tó ọlọ́wọ́ á sọ yóò tán ọlọ́wọ́ á ní wàlẹ́kọ̀ọ́ ببكر وأنتم أظلة نعم ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون الله bá ní a ṣe bí làkọ́dùnà ọ̀rọ̀ tí ò rújú ní fẹ́yìn náà ó yé yín ó da ẹ̀yìn náà rí i ṣùgbọ́n náà ń ràn yín lọ́wọ́ yorùbá tẹ̀lé níbi ogun bá ẹ̀rì tí mo ti mẹ́nu kan lẹ́ẹ̀kan ipe tó fa ti kọ́ṣọ́dọ̀ yìí wọ́n á rẹ̀ fẹ́ǹtì ni ipe ẹgbẹ́ wa rẹ̀ palẹ́tì ni ṣùgbọ́n ẹ̀ẹ́n tí ẹ ṣe fún wa níbi oúnjẹ ọ̀gáṣọ́tò bàtò bó ti rí wa náà tí wọ́n jẹ àwọn kékeré níyà tí wọ́n ẹ̀fẹ́ torí wọ́n kóra wọn àwọn one thousand wọn láwọn kékeré níyà wọn wọn mùsùlùmí three hundred lé ó lè pe wọn tírìbù wọn wọn ẹ̀yẹ ẹ̀yẹ pé kéèyàn èèyàn mẹ́ta fẹ́ bẹ́ẹ̀ nìkan jà sẹ́ni tí wọ́n lálàá sí rẹ̀ ni kọ́ ọ ní wọ́n ẹ̀wọ̀n nìkan ọ̀hún bí ẹ̀yẹ mẹ́ta jà àà àgbà kò tí wọ́n ti lè yọ̀ lẹ́tọ́ lọ́wọ́ àná rẹ̀ tàbí ó tún kí eléyà ọkọ̀ ní ah, kan wọ́n fẹ́ kọjú eléyà tó pọ̀ wọ́n fẹ́ kọjú eléyà tó pọ̀ àbí bá yẹ kí àlejò yẹn lọ bá jáde àwọn àlejò àwọn tó kọ́ àwọn ọ̀jọ̀gbọ́n ti tiẹ̀ náà ni àwọn mẹ́ta wá kojú rẹ̀ sọ́tì mọ̀jà kò bẹ́ẹ̀ so àwọn tí àwọn three hundred kéré ní mùsùlùmí nínú àwọn three hundred ní àwọn márùn-ún gẹ̀ẹ́sì àwọn ìlú òkè ní ìkẹ́ ní ìkẹ́ ìjà àníkà lọ́rọ̀ ẹgbẹ́ ọkọ̀ ìjọjú ẹ̀rọ tó kẹ́lẹ̀ ló gbé ẹ̀yìn kíní síbi ńláńlá ní síbi ìbùbẹ̀ àbí orógùn mẹ́tọ́mẹ́ àdékìníkà aṣọ́rọ́gbà ayé múdà ẹ̀ mọ́rógùn ọlọ́ọ̀bá ni wàlá fọ́dúnmẹ́ sọ̀rọ̀ fún mọ̀ lọ́ ọlọ́ọ̀ni ẹ̀mí ọlọ́ọ̀bá mú rìn lọ́wọ́ bíbá pèrè níbi ogun bá wà á ń tún àbílà wà ẹ̀ sì kiri ń gbà àbílà من ابن كثير لك وأنتم ضعفاء وأنتم قليلون الكرجة اللي تبقى كرجة تقول لا اللي تبقى إيه؟ نيابارة إيه من كثير ما بينجا سنة الله أبعاد صار من مصرف الطاولة إذا لقد نصركم لقد نصركم في مواطن كثيرة ويوم حنين إذا أعجبتكم كثرتكم فلم تغن عنكم شيئا وضاقت عليكم الأرض بما رحبت ثم وليتم مدبرين قلوا أني سما إميرون mọ̀ràn yìí lọ́wọ́ níbi àwọn àyè tó pọ̀ lára àwọn àyè tó pọ̀ ní àwọn mọ̀tòrò ní ọjọ́ bá dúró lọ́wọ́ ní sí mọ̀ràn yìí lọ́wọ́ ń jọ̀wọ́. àmọ́ ìjọ tó ṣe pé ẹ̀yìn ti wò pé ẹ̀pọ̀ yorùjọ fún mi bí apọ̀ ṣe pé ọlọ́run tó wọ́n pé wà ń tún àdéhìlà níyà àmọ́ níbi ti jọ yẹn ń wò pé apọ̀ a púpọ̀ yà á ti pọ̀ báyìí tó púpọ̀ yẹn lọ́wọ́ tí wọ́n ní ọkàn balẹ̀ tó irú ẹ̀rọ ṣẹlẹ̀ níbi náà níbi bá ṣe pé ẹ sì jẹ́ ẹni yẹpẹrẹ ọlọ́wọ́n ni wattaqullaha la'allakum tashkurun tí wọ́n ní ẹbẹ̀rù ẹni ọlọ́wọ́ bàbá ẹbẹ̀rù kẹwù yé kí n tó ṣẹlẹ̀ sí níjọ bá ju kí ló wá ṣẹlẹ̀ níjọ ṣùn kẹwù yé ẹbẹ̀rù ẹni ọlọ́wọ́ bàbá kẹsì dúpẹ́ lórí pé mo ràn yín lọ́wọ́ níbi ogun rẹ̀ badiru ọlọ́run bá ní sínú nǹkan tó ń ṣe inú kúrọ́pìlẹ̀ tọ́wọ́ ẹ̀ òní súnmọ́ anzala Allahu sakinatahu ala rasulihi ọlọ́run ní èmi mọ̀ mọ̀ọ́mọ̀ mo fi ìfọ̀kànbalẹ̀ mo sọ ìfọ̀kànbalẹ̀ fún àwọn mùmíní mo fọkàn òjíṣẹ́ balẹ̀ mo fọkàn àwọn mùmíní balẹ̀. وأنزل جنودا لم تروها ọlọ́run tó àwọn ọmọ ogun kalẹ̀ tó ṣe pé ẹ̀rí john ẹ̀rí àwọn ọmọ ogun yẹn وعذب الذين كفروا وذلك جزاء الكافرين bọ́lá ṣe ní òbí ti fún àwọn àwọn kìfìrí níjọ́ ìrẹ̀lẹ́yìn tó ibi lulẹ̀ mọ́kùnrin náà. إذ يبتغون للمسلمين أن لن يكفيكم أن يمسكم ربكم بثلاثة آلاف من الملائكة من الملائكة منزلين نعم والله بني إذ تقول إذ تقول للمؤمنين ألا يخفيكم إذ تقول للمؤمنين ألا يخفيكم أن يمسكم ربكم بثلاثة آلاف صلى الله عليه وسلم وقلتي أو مؤمنين إن كما الصحابة عليه الذي أرني يستقون فتوى النبي صلى للمؤمنين فأعطي الصحابة والمؤمنين بألا يخفيكم شربوا تويني فروا تويني ayélujáfẹ́kùn rọ̀bùkùn ikú ọlọ́wọ́ bá yín gẹ́gẹ́ ló ń ṣe mọ́jáde fún yín ló ṣe ìrànwọ́ fún yín bìtàlẹ́ àtàtì àlàáfíà mílẹ̀ mẹ́lẹ́ ìkẹ́tù mọ́rún zẹ̀lẹ̀ ṣẹ́ni tí o bá lọ kí ó àdáwò fún yà tọ́lọ́ bá ní kí ọlọ́run tó kọ́ ṣe owó nílá ńlá tó yàn fúnra tí yọ̀ọ̀ bá dé ìgbẹ́ sì yé àwọn ọmọ kí ó kí ló parí tí mo sọ yìí ṣé rí ẹnu bí yomi dà fún mẹ́nẹ̀t mẹ́nẹ̀t gàtà mi ń ṣe sáwí ara àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ táwọn ọmọ ìkọlẹ́ ń gbà wọ́n. sọ àmọ́ béèrè mẹ́nẹ̀t látọ̀dọ̀ ẹni tí kì í sọ̀rọ̀ obìnrin wọn ní ọjọ́ bẹ̀ wọn káyọ̀ obìnrin wọn ní ọjọ́ bẹ̀ wọn. Toronto tún nìbí. Ọ̀wọ́ ẹ̀dá kan yọjú sọ̀rọ̀ ẹ̀ wọ́n bẹ̀rẹ̀. Náà. mọ́dà ibẹ̀ ni mo ti lọ ipe nígbà yẹn ọlọ́run wa ló ń rán ṣe mọ́dà bì fún yàn ẹ̀rí kọ́ lọ ní ọ̀tẹ́kùn lọ́ ẹlẹ́ni àmọ́dẹ̀kùn bí àmúhálẹ̀ ní àmọ́dẹ̀kùn inú ayé àkùrán kúló mo ń ṣe mọ́dà bì fún yàn àmọ́ tó tún bí ọba ń gbà wọn nígbà yẹn tá a fi ṣe ní mada مدد يا رسول الله مدد hey! الله يكي ودوك تلون دي كمان يوبوت نو جنو الله pẹ̀lú àdúgbò wa yìí kì í ti ní ẹ̀mọ́dọ̀ lọ dákẹ́ nípa àwọn àwọn kàbá mọ́jẹ̀ anábì ni wọ́n pè wọ́n pé anábì ooo anábì ìrànwọ́ lọ́dọ̀ rẹ̀ ẹ̀dá wọn kí ni yàtọ̀ pẹ̀lú àwọn tí ó pe jésù pe jésù gbàwálà jésù gbàwálà tó lẹ́nu mi kì í máa ti ṣẹlẹ̀ wọn ní hẹ́ ẹ̀ka mọ̀jọ̀lá wọn ní tó fi lọ à ìtànṣe yìí ó burú fún ẹ̀sìn gan ni wàláì làzìm ẹni tí bá ń tẹwà àtọ́jọ́ ń tún náà tí ò bá sọ̀rọ̀ nípa onítúfí nù lùí à wàláì ń ṣe yálàjà àbòsí fún ẹ̀sìn ọlọ́run wa ṣe yálàjà àbòsí nítorí fi ní ẹ kéèkì lọ́dọ̀ ọlọ́run tí òun jẹ ìyá láyà àyà lọ́dọ̀ ọlọ́run ní àkóhò àti òye sọ tó tó kúlọ̀ àbí tí o bá mọ̀ ó fẹ́ ọmọ ọmọ ọmọ ojú kan bá wọn tiẹ̀. sọ ọlọ́run ànábì sọ fún wa pé ẹ̀wọ̀n ìtẹ̀ kúlù ní mọ̀ mí ọlọ́run ti rí wọ̀ lọ́wọ́ sọ fáwọn èèyàn pé aláyà fi ẹkùn sọ́nà wò lè tóyún ni ṣùgbọ́n wọn ti tóyún ayọ̀ méjì ẹkùn rọ́bù kún bí sàlẹ́ bọ́lá ń sọ ẹgbẹ̀rún mẹ́ta ọmọ ẹ̀ka kalẹ̀ fún yín ó sọ kalẹ̀ fún yín ní ìgbà tí ẹ̀ ń ja ogun tó ṣe pé ogun yẹn ní agbára ọlọ́mọ àá èmi ọlọ́run ń kùn yín àwọn afáàní níbi ogun ọ̀fẹ́lẹ́yìn nìyẹn náà ni ọlọ́mọ bá ń sọ fún ọ ọlọ́wọ́ ní pé àgbà tí ẹni tí wà láyé nípa yóò fẹ́ ká mọ́ wọ́n tẹ̀lẹ̀ sí ní ibi ọlọ́wọ́ ọba lọ́wọ́ ní ẹ̀mọ́ bàlójẹ́ àwọn afọ́ ẹni pé kìtọ̀ bá tẹ̀lẹ̀ ní ìtẹ̀tẹ̀ fún lọ́wọ́ fún أني ممدكم من الملائكة بألف من الملائكة المردفين البعض فرمي باتت بني يغلط باتاين جاءت إلى أبويه أو إليه فقد ولو ولموتي tó àwọn ọmọ ogun wá ń ta ọdún kalẹ̀ fún tó eléyìí túmọ̀ sí pé ẹni tó bá dúró ti ọlọ́run ọba tó dúró ti ẹ̀sìn ọlọ́run ọba ọlọ́run èyí ló dúró ti wọn ọlọ́run ọba máa ń kún wọn lápá tó abẹ́rọ́mọ ọba tí ọlá rẹ̀ ga mọ́ṣẹ́ àtàwọn ẹni tó dúró dédé ilé ẹ̀sìn ọlọ́run ní gbangba àti ní kọ̀kọ̀ nígbà tí ẹ bá rí ìrònú àtìgbà tí bá rí ìṣòro ọlọ́kọ̀ọ́lá ẹ̀dọ́rọ̀ tó ṣàkóso àwọn ẹ̀ṣọ́ nìkan. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك نعم Bonjour, assalamu alaikum. Kí ni ìdájọ́ ẹni tí ó bí nínú oṣù àwẹ̀? Àwẹ̀ náà. Tòkí ọba bí àlẹ́sọ̀ ọmọ ọ̀sánà ń ṣàlàyé pé ẹni tí ó bá bí ní ọ̀sán àwẹ̀, òun ni yẹn kò sí nǹkan tí ó ṣe pé ó láwẹ̀ àmì tó ṣe pé ó ní ìṣòro ni pé wà ní sọ̀kọ́ à máa ń ká àti rọ̀gbọ́n ànábìnrin ilé sáré iṣẹ́ lọ́wọ́ kọ́lọ́kọ́ alùpàdà ní sọ̀kọ́ à wà lẹ́yìn sọ̀rọ̀ àmì tó apọ̀ nǹkan ló fojú lẹ̀ wáyìí yóò kọ́ bọ̀dọ̀ fún ni wọ́n dá ọ̀rọ̀ ọjọ́ ìpadà náà. Wọ́n ní àṣàrà ọdún ọjọ́ ìpadà náà tí wọ́n kí wọn àìrìṣà ìjọba ti aṣọ́nùsọ̀ láti aṣọ́nù rẹ̀. So, bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ tó ń tẹ̀sẹ̀ sílẹ̀ máa ń tún wọn láti ìgbésẹ̀ sí. Náà, òkè, ṣe rí náà ló fi dàtọ̀ pé nǹkan fẹ́ ṣẹ̀sìn kí n ò wọlé pẹ̀lú súnà nàbí sọ̀lọ́ ẹ rí i pé tí a bá kí ìṣá ìtàn èyí tí àwọn ẹran ṣe tó gbajúmọ̀ nínú ọ̀rọ̀ káàkiri àwọn mọ́ṣáláṣí tabalọ́ àwọn yẹn tí wọ́n kí mẹ́wàá lẹ́gbàá yẹn wọ́n kí mẹ́ta ṣẹ́rí mẹ́wàá tó máa ń òun so àwọn àbámu sọ pé méjì súnà ọ̀wá tìbò yẹn ti wà níbẹ̀. sọ àmọ́ ètò dájú ni pé wọ́n ti ṣá ìtàn kan sì sùúrù ẹni tí ó bá kí náà fílà ń kó sákó kí méjì yẹn fún ara rẹ̀ sọ kan ìtàn abẹ́rẹ́ mẹ́jọ sọ tó wá ní wọn abẹ́rẹ́ bẹ́ẹ̀ àwọn tó bá ní mẹ́tàlá ni wọ́n lè wọ́n fi súnà ọ̀wá tìbò méjì wọ́n ìtàn abẹ́rẹ́ aṣáájú mẹ́jọ wọ́n á kí wítìrì mẹ́ta so làwọn tó máa ń kí mẹ́tàlá òkèjì pé bóyá aṣàmúwa amẹ́tọ́wá fẹ́ ṣe dájú pé òun yóò kí tọ̀ràwé ìṣẹ̀rẹ̀ wọ́n kí iṣẹ́ ìtàn kó kí sínú ọ̀rọ̀ wájú rẹ̀ ní táìmù iṣẹ́ ìdàgbà kó wá lọ sùn nígbà tí ọ̀rọ̀ wájú rẹ̀ pé náfìlà méjì lẹ́yìn ìṣá tó kó wá lọ sùn lẹ́yìn ìgbà ẹ̀kọ́ ìtàn wá jí fún tọ̀ràwé ìṣ ó ti rí ibi tó ti ń kí lálẹ́ tó ti ń kí pẹ̀lú ìfarabalẹ̀ ó lè bá wọn kí kásìkò ìṣáì sì tó wọ́n kí ìṣáì tán wọ́n bẹ̀rẹ̀ farawé ìṣúná òfin ọ̀kan tí ó burú bẹ̀ wọ́n bọ̀ wá. Nínú àṣàlá àwọn ọ̀gá nínú ìdájọ́ ọ̀rọ̀ wa nípa ìdílé ẹ̀sẹ̀ ilé ẹ̀bí tí èmi ní sí ìlú ọ̀bẹ̀ kí ipò ètò ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ṣé ẹni yẹn ti padà lọ́kàn rẹ̀ bẹ́ẹ̀ ṣe rí ọ̀rọ̀ yẹn ti kí wọ́n tọ́jú ànábì lójú wa o tó ní ọ̀rọ̀ tó fẹ́ sọ yìí bọ̀dọ̀ àwọn afáàlọ́ ń sọ bí tí wọ́n bá rí ejò tó bá wọnú lé ìpè olè jẹ́ nǹkan méjì wọ́n tó pé ejò tó jẹ́ àlejò náà ni tí wọ́n bá sọ pé kó jáde pé ó kúrò jù ní ìlà pé ọjà dé sàmọ́ ètò agbókè bá ṣe àlìjẹ̀nú tó pé jù lásán náà ni tí wọ́n bá ti kó jáde kò ní jáde ètò òyìn lè pa ṣe ìgbìmọ̀ kan lọ èwo ni wọ́n fẹ́ dáná lẹ̀ sọ mo rò pé nǹkan táwọn ẹgbẹ́ wa ń béèrè nípa ọ̀rọ̀ oṣèjì kò ṣèjì ó lé náà àwọn kí sọ̀rọ̀ àmì lè fi wá ẹgbẹ́ mo sọ ọ́ sọ́dọ̀ pé wọ́n máa ń lọ fa àwọn ẹ̀ sọ́dọ̀ àwọn ọ̀nà ọ̀nà náà. nígbà wọn kí ni ìdájọ́ ẹni tí ó ti ṣe ní ọ̀sán àwẹ̀ kí ni ìjáde ní ara rẹ̀ bó ni ọ̀rọ̀ ẹgbẹ́. òkè bá ní ká wá kojú ra kí ẹni tí ó yá padà gbà. àbí kí ni ìdájọ́ ìdára rẹ̀. ìdájọ́ náà lè fi sílẹ̀ sí nítorí ayé àbí wọn wá rọ́ọ̀nù kò jẹ́ ìjà jáde lára yẹn. ìlú ẹni yẹn kò sí ẹ̀ka tí ó ṣe àwọn ẹ̀rẹ̀ lẹ́jẹ̀ ti jáde lára rẹ̀ kò lẹ́jẹ̀ jáde lára kò túmọ̀ sí pé àwọn èèyàn àwọn ẹ̀ bàjẹ́ àfi tó bá ṣe pé wọ́n fún wọn pé bá ṣe tọ́jú rẹ̀ ní ọ̀fíìsà àbí níbi tí wọ́n lọ pé wọ́n gbàgbẹ́ àmọ́ abẹ́rẹ́ yẹn ló fi níbi kan jẹun wọ́n sọ pé ẹ mọ́ fún mi lábẹ́rẹ́ ìmọ̀ gbàrà ìgbó èdè kan fún ọ lábẹ́rẹ́ wọ̀ òdì jẹun kọ̀ọ̀kan àdá àwọ̀ ẹ̀yẹ padà torí nígbà mi tí nǹkan ọ̀kadà bá rọ́ọ̀lù yàgbé nǹkan rọ́ọ̀lù yàgbá wọn òun rò pé bóyá nǹkan kan ò sí ọ ni kò lẹ́yìn wákàtí méjì yóò rọ pé nǹkan àti àgbákò ti sèyàn sí èsì díẹ̀ ṣùgbọ́n tó wáyé tètè tírìkì yàtọ̀ tọ́jú yàn nígbà wọn kó dàbí mi lè kán níbi kan tí ò ní mà bí èsì nìkan kò sí o ṣùgbọ́n tó wáyé tètè tọ́jú yàn immediately wọn náà lè lọ sáà bí kí kíní yẹn kó kó kó fú yẹ àwọn tó bá ní kí wọ́n tọ́jú yàn nígbà tí mo sá ń gbé ìgbà sọ ni pé ṣẹ́ni tó bá ti jẹ́ sí ọ̀nà àlàáfíà ni islam ọ̀tá kò ó ọ̀nà àlàáfíà islam ọ̀tá kò ó kankankan kankankan tí ò ní ẹ̀rí islam ọ̀fẹ́ ọ̀nà ọ̀hẹ́. Nígbà náà, ìṣẹ̀lẹ̀ àwọn ọmọ ìlú ẹ̀dá kan. Ilé ẹ̀sìn tí ń sọ̀rọ̀ ẹ̀yẹ́ ní àwọn òun sábà ní gbogbo ọjọ́ fún àwọn ọjọ́ tó ní àbí gbogbo ọjọ́ tó ní gbogbo ọjọ́ gbogbo tí wọ́n lọ sí lókè gbogbo rẹ̀ béèrè béèrè ọdẹ àrí táwọn ọlọ́dẹ máa ń wà báwọn olóògùn àwọn àwọn àmọ̀tẹ́kùn tó máa ń wọ̀ kí wọn. wọ́n ní tóun náà ni ànẹ́lì gbé wọn pé ti bí àtìbáàbò ha aṣọ irin direct bí ká ní bullet proof tí kìí ṣe ti yorùbá o àlàyé ní láti wá bí díẹ̀ torí àwọn náà máa ń sọ pé wọ́n lè ní àwọn ìbò ti proof fún yín tẹ̀ ń lò ẹwà ní ká lùbá mọ́ lò pẹ̀lú eh, bloodproof tiwa náà ṣé ní bloodproof táwọn òyìnbó ó ti ń rí ẹ sì mọ̀ pé ìkẹta ti ṣe rè bóyá àwọn òkúta kan àbáwọn irin kan tó ṣe pé irin yẹn ní agbára jù tó pé tí ìbọn irin bá pàdé rẹ̀ yọ padà ni kódà ń bẹnu àwọn òkúta ní Sudan àwọn ilé wọn tó máa ń kọ́ mo ní kí ló tó máa ń kọ́lé báyìí wọ́n ní àfihàn pé mo ń jà jọ ń bẹ̀ ipe bọ́n ti máa ń kọ́lé wọn yẹn kò sí ìbọn sálẹ̀ ta ìbọn yóò ní wọ bẹ̀ tòkè ìṣe gbogbo ni wọ́n lè máa bẹ òkúta ló ti kọ́ kínní yẹn ni tùrú ẹ̀ náà wá ní kí wọ́n fi irú ẹ̀yà ẹ̀rìn kan ṣe kán fi ṣe aṣọ ẹ wà nípa ojú ibi tó bá gbé bread proof sí nìkan iná ní kíní yẹn protect tẹ bá gbé bread proof tí ò ju bí àìdí orí ló gbé sí ló dé mọ́ ibẹ̀ nìkan ni tí ìbọn bá dé yọ padà tó a pé àyà lèèyàn gbé kọ́ ibi àyà nìkan náà ni yóò ti padà ṣẹ́dígẹ́dẹ̀ báwọn tó a pé ẹsẹ̀ ló dé bullet proof mọ́ ẹsẹ̀ ní sábà tàbọ̀ tẹ́tẹ̀ wọn yóò dá padà ẹ wá bí àwọn títí Yorùbá ibi tó bá gbé sí àyà sí àyà nìkan ni àbí òkì jẹ́ sọmọ ibi tára ṣé ibi tó bá fi tọwọ́ òun nìkan ni kíní wọn ó sí ibi tó fi sí nìkan ní ó protẹ́tì ó fòkà tọ́ gbogbo ara rẹ tó bá ti tàbọ̀ sí kò ní ràn á jẹ́ pé yíwùn èé ṣe tí ó tó tó òfin dáàbò bo ibi tí nǹkan fẹ́ wọ̀ ni tòyúrú yìí ó lè tọ́ bá ti dé kó tó bá tún dé má jìnnà ní ti ó jẹ́ tàyà ń tó bá gbé ẹ̀yìn rẹ̀ wájú sí yóò protect ẹ̀yìn yẹn náà nìkan kò ní dédé àyà mọ́ tó lébùrẹ̀ pé kọ̀ ọ̀jọ́ ara wọn ọ̀jọ́ ara wọn pínrín iná làbẹ́ sọ̀rọ̀ sọ́lá mo gbé wọ̀ èdè pé ògùn ògùn náà ń bẹ láyé ìgbà wọn àmọ́ kì í sọ̀gùn ànábì ń gbé wọ̀ ìfikúrú ẹ̀ lọ́sẹ̀rẹ̀ náà pé ìjà ìlànà rad ànàwà tíń tó àwọn sábà wà bá ànábì wọn ni ànábì wá bí táwọn ti mọ̀ràn rẹ àwọn nǹkan ìjà wa ànábì ni ẹ ẹ rẹ kí ni ẹ máa ń béèrè irú kaba irọ́ mi náà o tó wọ́n lọ́wọ́ rẹ̀ tó lọ́ ọ̀pọ̀lọpọ̀